Jazakumullahu khairan. ìbéèrè wa yóò lọ sí ọ̀dọ̀ ṣéèkì àmọ̀sìn owó ìdálágbàlá. wọ́n ní ẹjọ́ kí ni nǹkan tí ẹ lè sọ fún wa nípa ẹni tí ó para ẹ̀ ṣé a lè kírun sí ní ara. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èèyàn kan sọ pé àwọn méjì jọ ń kírun lápẹẹrẹ àlọ́ àléèyàn kan wá já èèyàn kan ló wá dárùn yẹn kíkan ṣé a máa sọ pé òun náà kí jàmáà ni. على رسول الله وبعد أداك فن الله الله أتركاتي كفن نبوة محمد kíkà náà kó máa bá wọn ará lè ra àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá ń tọ ìlànà ẹ̀ títí di ọjọ́ ìsàn àti àwọn mọ̀ṣáyìkò àti wọ́n wà ń kalẹ̀ amẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá kó ṣe àlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé ǹjẹ́ ẹni tó bá para rẹ̀ ǹjẹ́ a lè kírun sí lára àbí a sí lára kò sí èméjì ń bẹ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ni kí para rẹ̀ wà anfusakum inna allaha kana bikum rahima ní ẹ kò gbọ́dọ̀ para yín nítorí pé ọlọ́wọ́n ọba ó jẹ́ olùkẹ́ fún yín èèyàn kì í wò sùsùn kó nílé ayé sú òun kó wá ní nǹkan tó kù náà ni pé kóun lọ pokùnso àbí kóun bẹ́ látòrí bíjì sínú omi ní àti ọ̀nà míì tí wọ́n lè gbà pa ara yàn kódà gan-an anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé ká má tọrọ ikú tó bá ti di pé ilé ayé súnmìyàn débi kan ni èèyàn tẹ̀ wá ń wo pé nǹkan tó kù náà ni kéèyàn kú òun ló lóore fún yàn ànábì ní sallallahu alayhi wa kéèyàn máa sọ pé Allahumma ahyini ma kanatil hayatu khayran li ìyá ọlọ́wọ́ ọba jẹ́ kí máa bẹ láàyè tó bá jẹ́ pé bíbẹ láàyè mi ní yóò lórí fún mi wọ́n tàn án fáni àyàkánà tí mọ́tú xeyìwàlì àwòkàbọ̀kọ́lá sallallahu alayhi wa sallam tó bá ti jẹ́ pé ikú ní yóò lórí fún mi. ó túmọ̀ sí pé ìtàn máa kú ìbẹ́lọ́hun kí ọlọ́run ọba gba ẹ̀mí òun ní ilé yóò gbọ́dọ̀ wáyé lọ́dọ̀ mùsùlùmí ṣùgbọ́n tó bá ti wá wáyé kéèyàn para rẹ̀ ṣerú ẹni bẹ́ẹ̀ ṣáàkìrù sí lára àfijọ́rú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́ṣẹ̀ ńlá ni irú ẹni bẹ́ẹ̀ ní àákìrùn sí lára nígbà tó bá kú ní mùsùlùmí nítorí pé nǹkan tó máa ń mọ̀ náà yàn láti má kírun séèyàn kan lára òun náà ni kó jẹ́ ẹni tó kú ní kèfèrí ṣùgbọ́n ẹni yìí nǹkan tó ṣe ní ẹ̀ṣẹ̀ ńlá ló ṣe ẹ̀ṣẹ̀ ńlá sì ní lọ́dọ̀ alùsùnà kì í sọ̀yàn di kèfèrí nítorí náà ẹni náà lẹ́tọ̀ọ́ ká kírun sí lára ṣùgbọ́n o àwọn ẹni ńláńlá àwọn àfáà ńlá wọ́n ṣe kí ni wọ́n jìnnà síbi òkú ẹni bẹ́ẹ̀ zajron láti lè ṣọ́ àwọn èèyàn lára láti lè jẹ́ kí àwọn èèyàn mọ irú aburú irú iṣẹ́ báyìí nítorí náà àwọn àfáàgbà àwọn èèyàn jankan-jankan ní wọ́n jìnnà síbi kírun sí ẹni lára wọ́n kàn lọ yan àwọn èèyàn kan ní láti kírun sí lára kí wọ́n bá lè káwọn èèyàn bá lè mọ̀ pé irú ìwà tó wù ní tó fi kírun ẹ tó fi para rẹ̀ kò yẹ kí mùsùlùmí máa wo irú ìwà náà ẹlẹ́ẹ̀kejì náà kí ni ẹlẹ́ẹ̀kejì òkè èèyàn méjì kírun àlọ́ọ̀lẹ́ ẹnìkan wá jáni ṣé ẹni tó kírun tó padà dáhùn yẹn kí ni ṣé yóò kírun ṣé àsọ pé èrò jọ̀mọ́ ló kí wallahu alam irú ẹni bẹ́ẹ̀ ní èrò jọ̀mọ́ ló fi bẹ̀rẹ̀ so èrò jọ̀mọ́ yẹn náà ló ń bá lọ tí ìkànnú wọn tí àlọ́ aláìfijá wọ́lá àlá èyí tó wọ́n sí mi ni pé irú ẹni bẹ́ẹ̀ ni irun jọ̀mọ́ náà ni ó kí wallahu ta'ala a'lam. jazakumullahu khairan.